نعم إن الجماعة والاختلاف وني دجاج تنقل الجماعة أتكسك لا تتحقق إلا بوعدة المعتقد kò lè dòdòdó a ò actualize ẹ̀ kò wà achievable a ò lè achieve ìjọ kan tá ń pẹ̀pẹ̀ sí a lè achieve kábára wa sàtíkọ̀ sáà ń pèpè sí ilá àbíwá àjájí mọ̀rẹ̀tẹ́kọ̀t àbíkọ́yẹ́ pé àdìtọ́kẹ̀ yóò kan ní gbogbo wọ́n ilá àbíwá àjájí mọ̀rẹ̀tẹ́kọ̀t wọ̀wá àjájí manhaj wàtúlù àti kí ó jẹ́ pé ìlànà wa ó àwọn ẹgbẹ́ sọ mẹ́nàjì di ẹ̀ẹ́lù àbíjẹ́ mẹ́nàjì rẹ̀ tó nù àbíjẹ́ mẹ́nàjì ó ti jẹ́ pé nígbà tí wàhálà bá ti tẹ̀lẹ̀ mẹ́nàjì lẹ́yìn àtàk tí èyàn ká ti ẹ̀kẹ́kẹ́ fún ìyàkẹ́ ní ti mẹ́nàjì rẹ̀ tó nìyẹn ọbẹ̀ bẹ̀yìn tẹ́ ti mẹ́nàjì tẹ́ tó ti mẹ́nàjì tọ́lẹ̀ fi yí sí ẹ̀yẹ tó ẹ tó ti bẹ̀rẹ̀ sí máa fi ọ̀rọ̀ ẹ̀sìn abẹ́yìn ọmọ pé mẹ́nàjì tó lẹ́rìí náà kò ọ̀rọ̀ mi náà tó tó ní ìpìlẹ̀ gbóòlùn tó nípìlẹ̀ ní Islam tó nípìlẹ̀ náà Quran ẹ tó wá sọ di ìtẹ́mọ̀ fàwọn ẹ̀sí ẹ̀yẹ lẹ́yìn oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ irọ́ tẹ́ẹ̀tì pa manhajì tán tó jẹ́ báyìí àwọn tí ń pẹ̀pẹ̀ manhajì ẹ̀sọ wọ́n di ẹni aburú láwùjọ ẹ̀sọ wọ́n di ẹni tó wá fàlùmọ̀ káyẹlẹyẹlẹ lẹ́yìn ẹ̀rẹ́ tẹ́ẹ̀bá tó ti fẹ́ jàjẹ̀ bí mẹ́nájì lẹ́tọ̀ bí àtàkì wọn bí ẹni pé nǹkan bú ni wọ́n pèpè sí bí ẹni pé mẹ́nájì yẹn nǹkan burúkú náà ẹ̀jẹ̀ gbédé ni ṣe mẹ́nájì náà tó nìyẹn ṣe mẹ́nájì náà tó nìyẹn ṣe wọ́n ti jẹ́ àwọn tí lọ́sí alábì wọ́n náà ti wà lára àwọn tí lọ́sí alábì àbí ẹ̀rọ̀kùn lájọ́ ta ti la ti lọ àmọ́ ọ̀nùwánù tí gbogbo àwọn àbá àtúntọ́bí kọtíra tí àtúhẹ́ yìí kọtíra kún sàlàbí yẹ́nà rẹ̀ jáájá bí è sí yóò sàlàbí táwọn àbá kọtíra lórí ẹ̀ tí è kìtàkùrù àbújẹ́ yìí kọtíra lórí kún sàlàbí yẹ́nà rẹ̀ jáájá tí àtúhẹ́yìnì Ibrahim àtúhẹ́yìnì wọ́n kọtíra lórí ẹ̀ ó dẹ̀ di nǹkan yẹn láwùjọ yìí serious sàlàbí serious serious ọ̀rọ̀ sàlàbí àlọ́wà di nǹkan yẹ̀yẹ́ láwùjọ wa yìí àwẹ̀wà rẹ̀ ní lọ́sàrẹ̀ ó wá jí nǹkan fẹ́ yí pàláì àwọn serious talabi wọ́n tó wá ní kọ̀wọ́ mọ́bá ìsìnkú àti serious serious talabi ẹ̀dàkùn àwọn jẹ́mọ́ àwọn oníjẹ́ serious talabi ẹni tí ó bá wà nínú jẹ́mọ́ serious talabi ti kọ́ náwọ́ serious salami ẹ̀yìn tẹ́ ń jẹ́bẹ̀ ẹ̀yìn jọ tẹ́ ń jẹ́bẹ̀ wọ́n kí ń pẹ́ alùsùnà ní jàmíyà náà nìyẹn tẹ́kù wọ́n ní màjáhílà mọ̀rọ̀ pé ti jí lọ́rin yìí serious salami ó rí máa dájú sí sí sí ládùúgbò yìí wọ́n ti wọ́n ti fi serious salami àtàkì àwọn yẹn àbẹ́mà wọ́n fi ti ẹ̀yẹ́ wọ́n fa àwọn yẹn ti ẹ̀yẹ́ pé serious salami tẹ́yà tí wọ́n náà ti jẹ́ àwọn serious salami ẹ̀yìn ni ẹ̀sìn ti wá di nǹkan ẹ̀yẹ báyìí pọ́lítíkì ti wá wọnú ẹ̀sẹ̀ báyìí tó kálukú bá láti lágbára ibi tó bá láti lágbára òun náà sàtò lọ́ta dẹ́kẹ̀ ewu àti kí ẹ̀gbá mẹ́kúrúfóònù láì àtàjẹ́wò lè yẹ́lẹ̀ wàlá yẹ́lẹ̀ rí iná he tí yọ bá mẹ́ tí yọ sọ́tọ́ kẹ láǹfààní mẹ́kúrúfóònù